نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد فأوصيكم ونفسي بتقوى الله عز وجل فبتقوى الله عز وجل ينال الفلاح في الدنيا والآخرة قال الله تعالى واتقوا الله لعلكم تفلحون عباد الله من الأشهر المفضلة في الإسلام شهر شعبان المبارك فهو شهر كان النبي صلى الله عليه وسلم يكثر فيه الصيام قالت عائشة رضي الله عنها كان النبي صلى الله عليه وسلم يصوم حتى نقول لا يفطر ويفطر حتى نقول لا يسوم وما رأيت رسول الله صلى الله عليه وسلم استكمل صيام شهر إلا رمضان وما رأيته أكثر صياما من شعبان متفق عليه وهو شهر ترفع فيه الأعمال إلى الله رب العالمين سنويا قال أسامة ابن زيد رضي الله عنهما قلت يا رسول الله لم أرك تصوم في شهر من الشهور مثل ما تصوم في شعبان فقال ذلك شهر يغفل عنه الناس بين رجب ورمضان وهو شهر ترفع فيه الأعمال إلى الله فأحب أن يرفع عملي وأنا صائم أخرجه النسائي وغيره وهو شهر ينزل الله عز وجل في منتصف في في ليلة منتصفه قال النبي صلى الله عليه وسلم يطلع الله ليلة نصف شعبان إلى عباده فيغفر لجميع الخلق إلا لمشرك أو مشاحن وهو حديث اختلفت العلماء في صحته وهو شهر القراء كما ثبت ذلك عن عدد من السلف فكانوا يستعدون للقرآن بالإكثار من تلاوة القرآن بارك الله لي ولكم في القرآن العظيم ونفعني وإياكم بما فيه من الآيات والذكر الحكيم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 وفي رواية من عمل عملا ليس عليه أمرنا فهو رد كما لا يجوز تخصيص النصف الباقي من شهر شعبان بصيام لقول النبي صلى الله عليه وسلم إذا انتصف شعبان فلا تصوموا رواه أبو داود آتك اسمه الله ọlọ́run bá ọkàn ṣoṣo èyí tí ó àdánwò tí báyà ti fi fi ẹ̀sìn Islam sílẹ̀ lọ́wọ́ máa ṣe nǹkan míì kí ọlọ́mọba kí ó sànù ẹnì kọ̀ọ̀kan wá níbẹ̀. a sọ̀rọ̀ ìkẹ́gẹ́ fún anábì wa Muhammad sallallahu alayhi wa sallam ẹni tí ọlọ́mọba tí ó gbé dìde láti jẹ́ ìkẹ́ àti àánú fún gbogbo àgbáńlá ayé pátá àlìjànú èèyàn ẹranko. ìkẹ́ àti ìkẹ́ náà kí ó máa bá àwọn sàhábà tí wọ́n bá lò gbà tí wọ́n ná gbogbo dúkìá wọn àti tí wọ́n ní lágbára sójú ọ̀nà ẹ̀sìn Islam àti àwọn aráàlú rẹ̀ àti àwọn tí ọba tó tẹ̀lé ojú ọ̀nà máa wọn títí di ọjọ́ ìpínlẹ̀ àkèyàmẹ́ ìbẹ̀rù ọlọ́run bá ó ọwọ́ ẹnì kọ̀ọ̀kan wa torí pé fi ń nínú àdánwò ayé sọ yìí pé ẹ kẹ́lì bá jẹ́ ẹni tí yóò jèrè kí ọlọ́run bá kí ó sí ẹnì kọ̀ọ̀kan wá ní ẹni tí yóò jèrè ní ayé àti ní ọjọ́ ọ̀gbìnrin àlùkìyàmù. lára àwọn oṣù èyí tó lọ́lá nínú islam tí a jùlọ tí ó wà fún pẹ̀lú ẹ̀rí tí ì ṣe pẹ̀lú àdádálẹ̀ àbí àfi agbárí kalẹ̀ òun náà ni oṣù ṣàbẹ́ẹ̀. e tí ó kọjá sí pé òní ni àkọ́kọ́ níbẹ̀ àbí ọ̀la ìkan nínú méjèèjì ni oṣù kan ní ìtọ́já sí pé ó ní púpọ̀ kódà láti lè mọ ilé yìí láti lè fi rinlẹ̀ anabi wa muhammed sallallahu alayhi wa sallam kìí lọ́pọ̀ nínú oṣù lẹ́yìn ramadan oṣù tí anabi wa muhammed sallallahu alayhi wa sallam ti tó máa gbà àwẹ̀ púpọ̀ níbẹ̀ kódà sífẹ̀ máa gbà á tán òun náà ni oṣù ṣàbàn. ìyàwó aisha radiyallahu anha ìkan lára ìyàwó anabi wa muhammed sallallahu alayhi wa sallam ó ní pé anabi ọmọ ń gbà àwẹ̀ débi páwọn òbí sọ pé kò sígbà kan tí máa filẹ̀ nínú ọjọ́ ayé rẹ̀ tí ìfi gbà wọ̀. bákan náà ó sì máa ń kóra dúró láti gbà wẹ̀ ńgbà míì débi páwọn òfin wò wípé ànábì ìfẹ́ gbà wẹ̀ míì gan yàtọ̀ sí rọ̀mọ̀tọ̀. ìyẹn ní pé ànábì wa muhammed sallallahu alayhi wa sallam ọ̀wà ní ìwọ̀ntúnwọ̀nsì ọ̀wà ní ìwọ̀ntúnwọ̀nsì kèé fi gbogbo ọjọ́ ayé kèé fi gbàwẹ̀ ó láwọn àsìkò kan tí máa ń gbàwẹ̀ nínú ẹ̀. ìyàwó Aisha radiyallahu anha ó tún wá tẹ̀síwájú pé ànẹ́bí ò sì gba àwẹ̀ oṣù kátàrí àyàfi Ramadan kí ànẹ́bí ó bẹ̀rẹ̀ àwẹ̀ oṣù kan kọ́ wá gbà á títí dé parí Ramadan nìkan. ìyẹn jẹ́ kó yẹ wáyé pé. àdádálẹ̀ yìí tó ti wà rí tọ́lọ́ ti ti pé ọ kásẹ̀ńlẹ̀ dáadáa tí wọ́n pè mi ọgbà oṣù rọ́ṣà èyí tí ọjà ti pé ó súnmọ́ ti lò tán lónìí àbí kó ẹyọ kan yóò tún wá gba ṣàbán yóò tún wá gba rọmọdán yẹn ni pé yóò gba àwẹ̀ oṣù mẹ́ta léra torí pé a ti lẹ́yìn máa yẹ gbà pẹ̀lú ẹ̀rí pé kìí ṣe bí ìjọsìn yẹn bá ti tó lọ́nà owó bí kò ṣe pé báwo ló ti wà níbàámu sí bọ́nà ọba ti gbé kalẹ̀ báwo ló ti wà níbàámu sí bí ọlọ́ọ̀ba ti fi ọlọ́ọ̀ òjíṣẹ́ rẹ̀ tí ìjọsìn bá kéré tó bá wà níbàámu sí ìlànà ti anabi wa muhammed sọlọ́ọ̀bà àlùwọ̀sẹ́lẹ̀ yẹn ni yóò ní ládàá ṣùgbọ́n ìṣe yẹn bá gbé kalẹ̀ lọ́wọ́ ara rẹ̀ tí ọ̀lẹ́rìí èèyàn ti fẹ́ bọ́ra nù tí ò ní ní ládà kankan tí ó gbà níbẹ̀ kódà tọ́já sí pé ẹ̀ṣẹ̀ ni yóò padà jẹ́ kò sí dé jáwé arúgbó níbàámu sí ọ̀rọ̀ tí ìyàwó Aisha radiyallahu anha àti ọ̀sọ̀ yìí wípé anabi sallallahu alayhi wa sallam kìí gbáwé oṣù kátàrí ju Ramadan lọ. ìyàwó Aisha radiyallahu anha pẹ̀lú pé ìyàwó ni tọ́mà báwo ni ìsísí anabi wa Muhammad sallallahu alayhi wa sallam nínú ilé òní wípé òun ò sì rí ànẹ́bì sallallahu alaihi wasallam kọ́pọ̀ láàwẹ̀ kọ́gbàwẹ̀ lọ́pọ̀ ju oṣù tí à ń pè ní ṣáàbàn lọ. ìyẹn ni pé àsìkò tí ànẹ́bì sallallahu alaihi wasallam tí ó máa gbàwẹ̀ lọ́pọ̀ òun náà ni oṣù ṣáàbàn. ìyẹn tọ́ka sí bí ànẹ́bì wa Muhammad sallallahu alaihi wasallam bó ti ní àkólé kan oṣù ṣáàbàn láti lè fi gbàwẹ̀ ló ṣe jẹ́ ìlànà súnà àti ẹ̀kọ́ fáwọn náà yìí pé kágbìyànjú bàbá ti lágbára láti gbàwẹ̀ nínú oṣù ṣàbán èyí tí ó síwájú rọmọdán tí a sọ pé ó ṣeé ṣe kọjá sí pé òní ni ọjọ́ àkọ́kọ́ nínú rẹ̀. bákan náà lára nǹkan tí ó ń tọ́ka sí àjùlọ ọlá tó wà fún oṣù yìí òun náà ni pé àsìkò tí àwọn màláìkà tí wọ́n lọ sí report iṣẹ́ ọmọnìyàn bá ọlọ́run bá wa subahana wa ta'ala oníranran àsìkò ni èyí tó jẹ́ ojoojúmọ́ wà mbẹ́ èyí tó jẹ́ ọlọ́sọ̀ọ̀sẹ̀ wà mbẹ́ èyí tó jẹ́ ọlọ́dọọdún wà mbẹ́ tó jẹ́ sí pé ọlọ́run bá ti má gbogbo nǹkan síwájú kí wọ́n tó gbé e dọ́dọ̀ rẹ̀ ṣùgbọ́n láti lè fi ìdí ìṣẹ̀lẹ̀ rinlẹ̀ fọmọ ẹ̀dẹ́ ènìyàn ó tún sọ ibi ká màláìka kánò tún máa kọ́ lẹ̀. èyí tó wá jẹ́ ọlọ́dọọdún bẹ́ẹ̀ inú oṣù yìí òun náà ni máa wáyé oṣù ṣàbẹ́ẹ̀. ẹ̀rí ni muhammed Sọlọlọ torúkọ rẹ̀ ń ibn tó jà usama yìí ọjọ́ ọmọ fún anábì ọmọ ọdụ ànábì ni bàbá rẹ̀ ṣe yẹ ni wípé orílẹ̀ oróde bí bàbá rẹ̀ ṣe rílé sórí òde nípa àṣìṣe ànábì wa muhammed sallallahu alayhi wa sallam kódà ní tí máa ń pe bàbá rẹ ń jọ́nà lọ ó ní pé olólùfẹ́ ẹ̀ta ànábì sí jù usama yìí ó ní pé òun béèrè lọ́wọ́ anabi wa muhammed sallallahu alayhi wa sallam lọ́jọ́ kan yìí pé nínú àkíyèsí tó ń ṣe lọ́dọ̀ rẹ òjíṣẹ́ ọlọ́run ni pé òun èérí ọkọ̀ gbààwẹ̀ lọ́pọ̀ tó bó ṣe máa ń gbààwẹ̀ nínú oṣù ṣàbàn kí ló fà á kó náà lè fi kẹ́kọ̀ọ́ kó lè jẹ́ sí pé yóò máa lo ẹ̀kọ́ tí ó wà níbẹ̀ anabi wa muhammed sallallahu alayhi wa sallam wa sọ fún usama yìí pé ó rí oṣù shaban tó rí òun nítorí fi gbá àwẹ̀ lọ́pọ̀ ń bẹ̀ ni wípé oṣù kan ní sí ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn tí wọ́n èyí lákàkún ẹ̀ torí kọ́ wà láàrin oṣù gbáǹkọ́gbì méjì so oṣù méjèèjì ti wá gbé ó ti fẹ́ gba ọlá tó wà fún òun náà ni oṣù rọ́jà àti oṣù Ramadan. rọjab lára oṣù àbẹ̀wò Ramadan rọmọdán kọ̀sẹ́ntì ọmọ ọládọ́wà fún oṣù rọmọdán pé kò sí oṣù kan nínú oṣù ayé tó ní ọlá tó so ààrẹ méjì yìí lọ́wọ́ yẹ wá fàtó fi jáde pé wọ́n fẹ́ gbé mi so àwọn èèyàn lákàkún oṣù yìí àwọn èèyàn lákàkún ẹ̀ ló ń fi ní àkàkún ẹ̀ kí wọ́n fi lè mọ ọlá tó wà ń bẹ̀ ìyẹn jẹ́ kó yẹ wáyé pé àsìkò ìgbà táwọn èèyàn bá fọ́nú fọ́ra kúrò níbi àsìkò tó lọ́lá àbí ìjọsìn kan tó pàtàkì kéèyàn ó tiraka máa ṣe láti lè fi dín ìlànà yẹn ọlá tó pọ̀ lọ́wọ́ àbẹ̀. ìyẹn náà ló sì fàdó ọjà sí pé ìrún òru ìlọ́lọ́lá jù lẹ́yìn ìrún ọ̀ràn yẹn téèyàn bá kí ìrún ọ̀ràn yẹn tó ìrún tó tún lọ́lá jù lẹ́yìn rẹ̀ ò ní ìrún téèyàn bá kí lóru torí pé àsìkò yẹ ọ̀pọ̀lọpọ̀ ó ṣe sùn ó kéré nínú ẹni tí ó jì í kéèyàn wá ti dé tẹ̀ kọ́ sàlùwọ̀lá kọ́ máa yẹn náà fìlà tí ò ní sẹ́ni gẹ́gẹ́ tí ó rí ju òun àtọ́nàwọ̀ bá wọn subahana wa ta'ala lọ. sọ ànábi sọ́nà ọlọ́kọ̀ àrẹ wọ̀sẹ́lẹ̀ mọ́jọ pé wáyé pé àsìkò táwọn èèyàn bá sùn téèyàn kírun báyìí ó fi lọ́la jù torí pé àwọn èèyàn ti gbàgbéra òun kálukú ti sùn. sọ oṣù yìí ànábi sallallahu alaihi wasallam ó ní pé àwọn èyí lákàkọ́ ìpúpọ̀ fún pé ọwọ́ láàrin oṣù tó tóbi méjì. kí wọ́n á ṣe lẹ́yìn òníkan oṣù yìí lọ́jọ́ sí pé àwọn màláìka ó gbé iṣẹ́ ọmọ ànábi Adam tí wọ́n máa ń gbé lọ́dọọdún ni wọ́n gbé lọ bá ọlọ́run bá wọ subhanahu wa ta'ala. tó òun ànábi sallallahu alaihi wasallam tó wà nífẹ̀ẹ́ kọjá sí pé nígbà tí wọ́n bá gbé iṣẹ́ ẹ̀hún kí àwẹ̀ ọwọ́ àmẹ́ kó wọn jẹ tí ó gbá àwẹ̀ lásìkò yẹn. ẹ rí i pé eléyìí náà ó ń jẹ́ pé wáyé pé oṣù yìí kìí ṣe oṣù téèyàn máa ń fi ṣe é nínú oṣù oṣù téèyàn máa ń lákàkún ẹ̀ tí máa ń tẹ̀raka láti gba àwẹ̀ bó ti tọ́ àti bó ti yẹ òní. bákan náà nínú hadith tọ́jà sí pé bó ti yẹ sí pé àwọn onímọ̀ wọ́n sì apẹnu nípa rírin lẹ́ẹ̀rẹ̀ oṣù yìí bákan náà lọ́jà sí pé ọlọ́run ọba wa subhanahu wa ta'ala tí ọba di àárín rẹ̀ tọ́ba dá sí méjì lọ́nà ọba ní máa ń sọ̀kalẹ̀ sí sánmà ayé. àníbi sallallahu alaihi wasallam ní pé ọlọ́run ọba yóò sọ̀kalẹ̀ yóò wo gbogbo àwọn ẹrú ẹ̀ yóò wá foríjì gbogbo ẹ̀dá pátá àyàfi èèyàn méjì kan. ẹni àkọ́kọ́ alimusirik ẹni tí yóò ṣe mùsùlùmí ọ̀sẹ̀ bọ́ lóyá sí pé nǹkan míì ní pè lẹ́yìn ọlọ́run nǹkan míì ní gbára lé lẹ́yìn ọlọ́run ó ń pe àlìjàmínà ó ń pe àwọn òkú ó ń di àwọn oníranran nǹkan ó ń di mára ètò fi sí inú ọlẹ̀ ètò fi kọ́ ètò fi síbi aṣọ ètò fi síbi mọ́tò gbogbo àwọn nǹkan wọ̀nyí lọ́wọ́ pẹ̀lú ẹ̀ tó ṣe é ṣe kọ́ máa pẹ́ rẹ mùsùlùmí gan. àníbi sọ́lọ́ lọ́wọ́ ìwọ̀sọ́lá ní pé irú ẹni bẹ́ẹ̀ ní ìdajì ṣàbán yìí ọlọ́run ò ní foríjì ẹni ẹlẹ́ẹ̀kejì ni mùsàáhì ẹni tó dìyàn sínú pé òun ò ní foríjì àfi kóun ọ̀sà sọ bóun ó ti rí mu tóun ó fi kó bá ní àbí tóun ó fi ṣe sùtákà pẹ̀lú ẹ̀ bóyá látara nǹkan tó ti ṣe sí ní o tó ìmọ̀ dìyàn nú mímọ̀ sọ̀rọ̀ ẹni lọ́wọ́ lè rí i pé àníṣe èmi náà sá ṣe tèmi. irú ẹni bẹ́ẹ̀ ó náà ò ní láǹfààní sí àforíjì ní ìdajì oṣù ṣàbán níbàámu síbi anabi wa muhammed wa ti sọ. òótọ́ ló yẹ sí pé anabi ìfẹ́kọ̀ yọ wáyé pé gbogbo ojúmọ́ ayé gbogbo ayé pátá ti dá sí mẹ́ta èyí tó jẹ́ gbẹ̀yìn ìdá mẹ́ta ọ̀nà ọba máa ń sọ ọ̀kadì wá sí ma ayé láti lè máa sọ látọ̀dọ̀ ara ẹ̀ ọlọ́run bá wọn subahana wa sàlá fún rẹ̀ ni wọ́n mọ̀ sọ pé ta ni ń wá foríjì kó wọn ò foríjì ta ni ń wá kẹ̀ kó wọn kẹ̀ ta ni ọfẹ́ tọrọ nǹkan kó wọn ò fún ní nǹkan yẹn ìyẹn lọ́kọ̀ọ́dá yẹn sí pé ìgbẹ̀yìn ìdá mẹ́ta tóru tóru ń gbẹ̀yìn tóru èyí tó gbẹ̀yìn nínú òru kì tó yẹn máa ń fi ṣeré bẹ́yìn bá ti lágbára kéèyàn ó jí lásìkò yẹ kọ́ bẹ ọlọ́run torí pé àsìkò gbígbàdúrà ni ṣùgbọ́n ìdajì ṣàbàn yìí ní tí ó special bẹ́ẹ̀ ni pé òun èyí ṣe ìdajì òru lásán bí kò ṣe pé gbogbo òru pátá ni ẹni ọlọ́run bá wa subahana wa ta'ala yóò fi wà ní sánmàyé tó yẹ sí pé kọ̀sẹ́nìkan tó lè máa bọ́ ní àlámẹ̀rí ó sì rí torí pé ọlọ́run bá wa subahana wa ta'ala ọkọ̀ jẹ́ ní sẹ́yìn máa fi làákà ìgbé kalẹ̀ wípé àbò wa ni ó sì rí torí pé àmọ́ bó gangan ló gan tẹ̀lé pé àmọ́ bó ni. ìròyìn ọlọ́run bá wọn sùbàhánù wàtàlà ẹni tó yẹn bá ma pàápàá rẹ̀ lèyàn ọmọ irú ìròyìn wo ni ọwọ́ fún bí kò sí pé tí ọlọ́run ọba àbí anabi wa muhammed sọlọ́lá àlùsọ́là tọ́wọ́ fi nǹkan kan ròyìn ọlọ́run wọn èyàn béèrè nípa bóun ni ìròyìn ọlọ́run bá wọn subahana wa sálá bóun gan ni ó sì rí bí kò sí pé bó ti bá ròyìn rẹ̀ náà lèyàn fi ròyìn rẹ̀. níta nílò bíi ni wípé gbogbo ojúmọ ayé iná ni ọlọ́run bá máa ń ṣe léyìí tó jẹ́ sí pé nínú ìdajì ṣàbán níbàámu sí àwọn tí ó gbà yí pé hadith yẹn ní àlàáfíà tó jẹ́ sí pé náà ló súnmọ́ jù so ó ń tọ́ka sí pé àdáyanrí special ó tún wà fún Eh, ìdajì nínú oṣù ṣàbán bákan náà lọ́yẹ́ sí pé oṣù yìí lọ́dọ̀ àwọn sálàfù sọ́ọ̀lẹ̀ wọ́n gbà yìí pé ṣáàrù kọ̀rọ̀ ọ̀hún ni yẹn ni pé àwọn tó bá lákàkún nípa àti máa ka quran oṣù wọn ló délẹ̀ yìí oṣù wọn ni ó délẹ̀ yìí àwọn sálàfù sọ́ọ̀lẹ̀ àwọn ẹni rè síwájú torí pé oṣù yìí náà lọ nẹ́ẹ̀sì sí oṣù ramadan wọ́n máa gbára tì í lẹ̀ fún ramadan bífọ́ oṣù yìí ṣùgbọ́n ìgbáradì yóò tún wá lékún sí ti oṣù ṣàbán bá ti wọlé torí àmọ̀ yìí pé kò sí kankan míì <clears throat> tó dá oṣù ṣàbán láàrin sí rọmọdán tí ṣàbán bá ti parí rọmọdán bẹ̀rẹ̀ nìyẹn láti lè wá gbáradì kí wọ́n fi lè yásí pé bóò ni wọ́n ṣe kéré lọ́pọ̀ nínú oṣù rọmọdán báwo ni wọ́n ṣe lè kéré lọ́pọ̀ nínú oṣù rọmọdán inú ṣàbán yìí ni wọ́n ti máa mọ̀ yẹn pé wọ́n máa gbìyànjú láti ka kúrán ẹ̀ ń torí pé ànábi sallallahu alaihi wasallam ó tún gbàwẹ̀ níbẹ̀ ìyẹn náà tún jẹ́ ìgbáradì fún oṣù Ramadan ṣùgbọ́n o bí oṣù yìí ti lọ látò yìí èèyàn ò ní wá mú nǹkan àtọ̀dọ́ rẹ̀ tí è wá tí ọ̀lẹ́ rí àwọn tó nínú oṣù yìí òun náà ni aṣọ yìí ṣùgbọ́n àwọn oníranran nǹkan míì táwọn èèyàn mú wá tó jẹ́ àdádálẹ̀ mùsùlùmí gbọ́dọ̀ jìnnà sí i nǹkan tí ó jẹ́ nǹkan kàyéfì ni pé ìtọ́ jẹ́ ìlànà ànábì sọ́lọ́ lọ́wọ́ rẹ̀ wọ́sẹ́lẹ̀m tó fi lólẹ̀ gan pàtó àwọn èèyàn filẹ̀ wọn ò ní ṣe tó jẹ́ sí pé lọ́rọ̀rùn jù ṣùgbọ́n èyí tí kò lásùsí tí ọ̀lẹ́rì yẹ làwọn èèyàn àrùn gẹ́gẹ́ mọ́ ni wọ́n gbà yí pé làwọn fi ń ṣe ẹ̀sìn. lára nǹkan tí mùsùlùmí gbọ́dọ̀ jìnnà sí nínú oṣù yìí ni pé káwá ya ìdajì oṣù ṣàbán pé tí oṣù ṣàbán bá ti pé o ìlàwó ṣe ẹ níṣù ṣàbán tiwa o téèyàn àlọ́ máa ṣe invitation àti téèyàn máa polongo lórí rédíò lórí tẹlifíṣàn pé ẹja pàdé níbi báyìí o ká ti àdúrà papọ̀ eléyìí orin ilẹ̀ látọ̀dọ̀ àníbi wa muhammed sallallahu alayhi wa sallam kò sí yẹn nílẹ̀ ní ọ̀dọ̀ ẹnìkankan nínú sọ́láfù sọ́ọ̀lẹ̀ ẹni tó bá ṣe pé máa jí lóru tẹ́lẹ̀ yóò jí níbàámu síbi ṣe máa jí ẹni tó bá pé ó ti ń gbàwẹ̀ tẹ́lẹ̀ pàtàkì jùlọ ẹni tí ń gbàwẹ̀ ayéhàmọ̀lbè àwọn ọjọ́ èyí tó jẹ́ ọjọ́ funfun thirteen fourteen fifteen oṣù ojú ọ̀run yóò gbà á lọ́mà bí ṣe máa ń gbà á ṣùgbọ́n àní wá sí àdáyẹnrí ìdajì ṣàbẹ́ẹ̀ pẹ̀lú kankan nínú ìjọsìn nípa wípé anabiwa muhammed sọlọ́lá wà lọ sẹ́lẹ̀ mọ̀ síbẹ̀ àwọn tó sì síwájú tí wọ́n mẹ̀sì jù wá lọ mọ̀ síbẹ̀ ẹ sì rí i pé yorùbá náà máa sọ pé ẹnì kí n máa yí ọ̀sán ju ọ̀sán lọ. tó ẹni tó bá ti jásí pé òun tún gbé àlámàrí rẹ̀ kọjá sí ànábì sọ́lọ́láhùn àríwọ̀ sẹ́lẹ̀ tó irúfẹ́ ẹni ó ti júwe ibo ni iṣẹ́ rẹ̀ ọ̀lọ́ ó ti júwe pé iṣẹ́ òun ò lè jàtẹ̀wọ́gbà nígbà tí ọba ti ní èrè láti ọ̀dọ̀ ànábì wa muhammed sọ́lọ́láhùn àríwọ̀ sẹ́lẹ̀ tó àní sàdáyẹrí ìdajì ramadan ẹni tó ti máa gbàwẹ̀ bọ́ nísì ká sọ pé tí sábà ń bá ti parí òun láti gbàwẹ̀ àbí tí èdè jí kírun pé ah ìdajì ṣàbá yìí òun láti dìde kó wọn ó kírun èyí tí ó tẹ̀ tán á jájù kí wọ́n tún á sí ní pati àbí pé àfi ń kówó jọ so eléyìí ò rí lẹ̀ anabi wa muhammed sallallahu alayhi wa sallam ó sì jẹ́ pé yọ ẹ pé ẹnikẹ́ni tó bá ti àdádálẹ̀ nínú ẹ̀sìn yìí so ọ̀nà ọba ọ̀dà padà fún nínú ẹgbàá wa mi mọ̀nà àmìlà àmìlà ń lẹ́yìn sàlẹ̀ yìí àmúrúnà wà wọ̀rọ̀ jù. ẹnikẹ́ni tọ́ba ṣiṣẹ́ kan tí lẹ́rì látọ̀dọ̀ ọlọ́run tí ọ̀lẹ́rìí látọ̀dọ̀ anábì wa muhammed sallallahu alaihi wasallam irú sẹ́nà yóò jẹ ọ̀nà ọ̀bọ̀ dàlù láyà ìtumọ̀ ẹni pé nǹkan méjì lèyàn máa wò ń bí tí mo ṣe ní lẹ́yìn rẹ̀ ni pé tí mo ṣe sí ìlànà ti anábì wa muhammed sallallahu alaihi wasallam tí ọba ti wà níbàámu sí tọlọ́run àti ti anábì bí sẹ́yẹ ti wulẹ̀ kó tóbi tó èèyàn kà sí wàhálà dànù ní kí ọlọ́run bá kí ó sànù wọ níbẹ̀. bákan náà lọ́rọ̀ nǹkan tó já sí pé ó súnmọ́ jù tó já sí pé ó yẹ ká jìnà sí òun náà ní pé tí ṣàbàn tó bá ti dá sí méjì àyè máa máa fi àwẹ̀ sun ìdajì ṣàbàn. àlẹ́bí sọ́kọ̀ lọ́wọ́ àlẹ́ òṣèlú àmì sísí rẹ̀ láti sọ yẹ pé ìmọ̀ gbà àwẹ̀ ṣàbàn láti bẹ̀rẹ̀ ni títí tí yóò fi fẹ́ gbà tán ṣùgbọ́n kọ́ ayé sí pé bí ṣàbá ti wọlé lónìí àbí lọ́la kéèyàn fáwọ̀ ẹlẹ́ kọ́ mọ́ gbà á nígbà tó bá ti pé ṣàbá ń dá méjì náà wàá bẹ̀rẹ̀ sí gbàwẹ̀ so àìsí bẹ́ẹ̀ àyàfẹ́ tó bá ti pé pẹ̀kẹ́tẹ́lẹ̀ òun ti mọ́ gbàwẹ̀ monday thursday àbọ̀ láwẹ̀ kan tó jẹ ní gbèsè tó gẹ́ bó ti jáde pé nínú oṣù yìí náà ìyàwó aisha rọ́bì ọlọ́wọ́ àníhà àsìkò ṣàbán láti lè fi san ààwẹ̀ tó bá jẹ ẹ̀rí pé àwọn obìnrin ìgbà míì wà ó lè fi nǹkan oṣù àti àwọn nǹkan míì ti máa ń kọjú wọn ọkùnrin náà sì ní tọ́já sí pé bóyá ó sàárẹ̀ fún dèkà àbí ìdíkejì kọ̀ láǹfààní láti gbà ààwẹ̀ kíṣà ẹ̀ rọmọdún ò tó wọlé dé àsìkò ṣàbán yìí kó lo opportunity rẹ̀ láti jásí pé yóò ti san àwọn gbèsè èyí tí ó ti jẹ kí rọmọdún míì kọ́mọ̀bà tún kọ́mọ̀bà tún báyìí anabi wa muhammed sallallahu alayhi wa sallam ọjà kò yẹ wáyé pé ìlànà tọ́sán fa ṣàbán fẹlẹ àtẹ̀sọ́ pé ṣàbán lọ́ba ti dá sí méjì ẹ má gbá àwẹ̀ mọ́ ẹ má gbá àwẹ̀ mọ́ yẹ ìyẹn ní fún ẹnu sí pé kò ti máa gbá àwẹ̀ mọ́ tẹ́lẹ̀ ṣùgbọ́n ẹni tọ́já sí pé bí ṣàbán ti wọlé lòún ti gbá àwẹ̀ wẹ́rẹ́wẹ́rẹ́ bọ́yá bí kan méjì mẹ́ta tó ń gbà báwọn kò sí gàdọ́lá ìfẹ́ láti ti gbà àwẹ̀ nígbà tí ṣàbán ti ọba dá sí méjì ṣùgbọ́n ẹtí hadithi ń bá wí nínú ọ̀rọ̀ èyí tí wọ́n gbà wá láti ọ̀dọ̀ anábì wa muhammed sallallahu alayhi wa sallam tó wà nínú sunan abidà o tí ogunlọ́gbọ̀n àwọn afáàtì sọ pé ọlọ́láfíà òní pé ẹni tó ṣe pé òun fi àwẹ̀ lẹ̀ ní ìdajì àkọ́kọ́ oṣù ṣàbán tó máa máa fẹ́ bẹ̀rẹ̀ sí gbá àwẹ̀ tí èsì gbà tẹ́lẹ̀ àbí tí ò sì máa gbàbọ̀ tẹ́lẹ̀ nígbà tí ṣàbán bá tọba parí tán. àbí tó yá wá dá sí méjì sọ irú ẹni báyìí ó ní hadith anabi wa muhammed sallallahu alayhi wa ìní máa ń ọba lọ. bákan náà lọ́yọ́ sí pé ìta gbọ́dọ̀ tó ṣàkíyèsí nígbà tí a bá ń gbà wẹ̀ ṣàbán tí sọ torí pé anabi wa muhammed ramadan èèyàn gbọ́dọ̀ fi àlàfo lẹ̀ láàrin ṣaaban sí rọmọdán tó ẹ tí ọlọ́run bá kádàrá yìí pé kọ́ láǹfààní láti gbàwẹ̀ nínú ṣaaban tí ọba ti tí ṣaaban bá ti pé twenty eight tó yóò sọ àfi tọ́ba bọ́ síbi ìjọ monday àbí thursday fẹ́ǹsì máa ń gba àwẹ̀ monday àti thursday ọ láǹfààní láti ti gbà ṣùgbọ́n lọ́wọ́ ti pé kí ìgbà àwẹ̀ monday àti thursday wọ́n kóra dúró fún hadith tó wà nínú sahih bukhari àti muslim tí anabi wa muhammad sallallahu alayhi wa sallam sọ pé ẹ gbọ́dọ̀ gba àwẹ̀ kan pàdé oṣù ramadan afẹnudọba ṣe pé ti máa gba àwẹ̀ kátẹlẹ bíi àwẹjọ monday àbí àwẹjọ thursday àbò ní gbèsè àwẹ̀ kan èyí tọjá sí pé ó ní lọ́rùn irú ẹni bẹ́ẹ̀ ó láǹfààní láti gbà àbí Ọlọ́run bá wọ subhanahu wa kó jẹ́ kí a fi àǹfààní lọ́pọ̀ nínú oṣù yìí ó sì jẹ́ kí ẹ̀mí wọ́gùn di àsìkò ramadan kí a lè gbà nínú àlàáfíà àti ìdùnnú kí a sì gba ọ̀pọ̀lọpọ̀ Ramadan ní orílẹ̀ yèbè ọlọ́lá ìlàjìlọ́gbà اللهم اعز الاسلام والمسلمين واذل الشرك والمشركين ودمر اعداءك اعداء الدين اللهم انا عبيدك بنو عبدك بنو امتك ناصيتنا بيدك ماض فينا حكمك عدل فينا قضاؤك اسالك بكل اسم هو لك سميت به نفسك او انزلته في كتابك وعلمته أحدا من خلقك أو سأرت به في علم الغيب عندك أن تجعل القرآن العظيم ربيع قلوبنا وجل أحزاننا ونور صدورنا وجلاء أحزاننا وذهاب همومنا اللهم إنا ظلمنا أنفسنا ظلما كثيرا ولا يكفر الذنوب إلا أنت فاغفر لنا مغفرة من عندك وارحمنا إنك أنت الغفور الرحيم اللهم أصلح لنا دنيانا التي فيها معاشنا وأصلح لنا آخرتنا التي فيها معادنا واجعل الحياة زيادة لنا في كل خير واجعل الموت راحة لنا من كل شر قوموا إلى صلاتكم يرحمكم الله